ṣẹ́yìn náà ti gbọ́ àbẹ́ ò tí ì gbọ́ pé báǹkì ilé wa ìyẹn Central Bank of Nigeria ti pàṣẹ pé kí gbogbo àwọn ilé ìfowópamọ́ máa gba owó àtijọ́ padà lọ́wọ́ àwọn oníbàárà wọn ìyẹn ẹgbẹ̀rún kan náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti igba náírà ìrọ̀lẹ́ òní ni báǹkì ilé wa fọ̀n jáde pé àwọn ti gbà àwọn sì ti tẹ̀lé ohun tí ilé-ẹjọ́ tó ga jù lọ lórílẹ̀‐èdè yìí sọ wípé kí àwọn owó tá a dárúkọ yìí sì máa di níná títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí ṣebí ṣáájú àsìkò yìí ni ilé-ẹjọ́ gíga lórílẹ̀‐èdè yìí ti sọ pé àwọn owó tí a dárúkọ yìí kí àwọn aráàlú sì máa ná ìyẹn ni pé owó náà sì ní legal tender bí àṣà àwọn olóyìnbó ṣùgbọ́n àwọn aráàlú kò gba owó yìí o kò sí ohun tó fà á ju pé ọ̀gá àgbà báǹkì ilé wa ìyẹn Godwin Emefiele kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ààrẹ Muhammadu Buhari pàápàá kò fọhùn lórí ọ̀rọ̀ yìí ìyẹn ló fi jẹ́ pé àwọn aráàlú pàápàá ẹ̀rù ń bà wọ́n láti gba yìí olúkálùkù wọn ló sì ń retí ọ̀rọ̀ látẹnu ààrẹ àti ọ̀gá àgbà báǹkì ilé wa. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti àríyànjiyàn ni ọ̀rọ̀ wọ̀nyí ti dá sílẹ̀ láàrin ìlú tó sì jẹ́ wí pé inú fun àifun làwọn aráàlú fi ń bára wọn lò lórí owó yìí. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ òní ni báńkì ilẹ̀ wa tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga tó ga jù lọ, wọ́n sì sọ wí pé àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti igba náírà àti ẹgbẹ̀rún kan náírà tí gbogbo ẹ̀ sì máa di níná títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe sọ. lójú ẹsẹ̀ tí ìròyìn kàn aráàlú lára lókàlùkù wọn ń dúpẹ́ fọlọ́run tí wọ́n ń fò sókè pé ọlọ́run ti yọ àwọn lọ́wọ́ Emefiele wọn làwọn ti jàbọ́ lọ́wọ́ ọ̀gá àgbà báǹkì ilé wa yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ibi tó dáa ló yọrí sí. Adúpẹ́, adúpẹ́, adúpẹ́, adúpẹ́ ìpè òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú tó lẹ́ kárí ayé. Ẹ̀yin tẹ́ ń subscribe sórí YouTube wa àti ẹ̀yin tẹ́ ń bá wa wo fídíò tí à ń jù sórí afẹ́fẹ́ fún yín. Adúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa. Lágbára Ọlọ́run ọba àdániwáyé, ọwọ́ yín kò ní kán ìsàlẹ̀ àpò. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Bẹ́ẹ̀ lẹ ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, a pé Ọlọ́run ọba Elédùmarè yóò wà pẹ̀lú yín. Ẹ ò ní nù sájò, bẹ́ẹ̀ ni wọn ò ní fòpin ránṣẹ́ sílẹ̀. Gbogbo ire tó ń bọ̀ lọ́wọ́ yín kò ní bọ́jú jù sígbó. Bẹ́ẹ̀ ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.